ni kí ṣe bá kí rọra lọ́wọ́ ẹ̀yìn à ń gbìyànjú à ń gbìyànjú. our whole little way ṣe tí báwa náà ṣe náà ni ẹ ṣe o ẹ máa bú wa ẹ máa ṣàpè fún wa ẹ máa ṣàdúrà fún wa ní please ẹ jọ. tí wọn bá sọ síta báyìí. yes. see i i always say this thing kò yẹ kí n máa sọ àwọn artist méjì kan wà. ọpẹ́lọpẹ́ rẹ ọpẹ́lọpẹ́ rẹ. ayé ìbáyẹyẹ àwa ọpẹ́lọpẹ́ rẹ kábíyèsí o ẹ ṣe o ẹ wo ẹ mind uh, i don't really know how to sing i don't think i have a good voice for singing but i am thanking god i am thanking god not um, more than 24 hours that i posted bisola badmus video you know initially she didn't want me to post the video but when i posted the video a lot of people reached out to me almost immediately and I could gather some little change for her. So I went straight to her house. You know, this dog again, I met this <laughs> dog. You remember this dog? But this time around, I think I have a little confidence. I was asking if she was at home, and he said yes, she was at home. So I went straight to the entrance of the house. So this time around is on a new level. I am coming to surprise her uh, not less than 24 hours I posted a video. Actually, I came to see her like some few days ago, but now to really make her happy and uh, to make her have confidence in getting some medications for her health. So this time around, when I got there, I met some colleagues of mine. So I gave the package to somebody to keep for me. I went straight inside and I met a whole lot of them. Wow, àwọn colleagues wa rèé o. mo bá wọn àwòrán ṣàṣàlẹ̀ ìyá wa gbogbo ìgbà all right eh, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúrà gbogbo wa máa gbà. Eh, bó o àdóskòpù how are you mama how are you. God bless you. Àmín o, àmín, àmín lórúkọ Jésù. A sì máa ma sọ̀rọ̀ kò lè tó yẹn. Nǹkan patí tó kù nǹkan. Mi ì jẹun yóò dáadáa lọ́jọ́ yẹn ojú dí. Èyí tó ó sì kú lé. Ẹ All right sis èmi àti ẹ̀yin méjì ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta a máa sọ̀rọ̀ coded láìpẹ́ tó máa jẹ́ kí n tó tó tán gẹ́gẹ́ gẹ́gẹ́. ọ̀rọ̀ àti gbà tó pé twenty four hours tí mo post video yẹn before man and God I got nine hundred thousand naira to go Ekpe 24 hours. So I have to bring it immediately because I be traveling to Ogbomoso for my bike. That's the day tomorrow. Hmm, kó lè máa ṣojú ẹ ìrìlẹ̀ tó gbogbo yẹn ó ti lé yín wọn ní ká fún ẹ lọ́kàn ọ̀dọ̀kan àmì àmì so orí òpin síbì kan gẹ́gẹ́ bí mo yẹ máa ń sọ mi ò tọrọ owó fẹ́ níbọ̀dì like I always say but àwọn fáǹsì wà tó láìkì àwọn èèyàn wọ́n máa fẹ́ reach out àwọn fáǹsì ẹ̀ mú tẹ̀lé máa kan ẹ̀ẹ́. Eh, senior advocate adó èkìtì wọ́n pè mí láàárọ̀ ọ̀la ọmọ ah, yẹn àwọn láìpẹ́ gan kíní kan ó yẹ máa ń ṣe ó yẹ máa ń ṣe wọ́n dẹ̀ fi two hundred ránṣẹ́ nínú ẹ̀ o ti understand máa kan náà lájì àlùbáríkà ẹ̀yẹn ti máa ń try gbogbo àwọn àgbàgbà yẹn ló máa ń rán mi sílẹ̀ ọ̀kọ̀ọ̀kan so àṣà àtàná náà àwọn náà tún drop nínú ẹ̀ so iṣẹ́ tí wọ́n rán mi òní mo sáré wá jẹ́ yẹn orí mo direct lórí set kan mo láti gba yẹn mo sáré wá mi so that's um, nine hundred thousand boko akán <laughs> so eh, bó ṣe jẹ́ nìyẹn another four hundred ṣe àwọlé lẹ́ka wá padà jẹ́ one point three million ẹ ṣe gan. ṣe gan so gẹ́gẹ́ bá yẹn bá sọ. ẹ ṣe gan ẹ̀yin fáǹsì wa a máa máa dúpẹ́ lọ́wọ́ yín náà ni a máa máa dúpẹ́ àpòkó sí yín lọ́wọ́ àdẹ̀tọ́wọ́ bọ̀ yín lápò fúnra yín lẹ wish láti support wa ọlọ́run máa wà pẹ̀lú yín iná ní ìtọ́wò yín o ẹ dúpẹ́. a dúpẹ́ o ẹ ṣe gan ni o ẹ wò ọwọ́ tẹ fi mú owó lápò láti máa fún wa. wọn ní ní wíkìlò. ẹ ní wíkìlò àkọ́dọ̀ onímọ̀ ẹ ní ṣàìsàn tọmọtọmọ o ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó àbí ẹ̀yin tẹ́ wà nàìjíríà máa kéré òkú wa ní o ṣé wọn ní o i appreciate nǹkan tó ṣe é ṣe é ṣe é thank you thank you so much àní fi irú ẹ̀ gbà lórúkọ jésù àní ṣàìsàn a máa dàgbà a máa dògbò ibi tẹ́ tí mówó náà ẹ̀ ní mọ̀ àbùdí lólókun àbùdí àbùdí yóò ní tú láíláí ẹ ṣé gan ni olùdíje ẹ ṣé àdúpẹ́ o ọlọ́run máa wà pẹ̀lú yín wọn ò ní dáwọ́ ìbànújẹ́ fún yín o lágbára ọlọ́run gbogbo ọmọ tí náà wọ́n máa pàdé aláàánú àti ẹ̀yin náà ọkọ ọba àdá ọba kò ní ṣayín lẹ́sẹ̀ kò dẹ̀ ní ṣayín lọ́wọ́ hada fahadẹ àlẹ́ lórí. àbúrò ẹ tó wà ní sàlẹ̀gbẹ̀gbà ẹ̀ ah, ìdájí lànà ló ti ń bá mi fa o mi ìrírú ẹ ni o mo ní mo ti lọ ní má post fídíò ni o no no no àtọ ah, bọ̀dá yìí náà wá sàdúrà sí bẹ́ẹ̀ sàṣe tíátà ni wa sọ́ọ́rì ẹ̀ sàṣe tíátà. ẹ ṣe àdúpẹ́ o àwọ̀ ya máa ròkè o àgbà náà ní tọ́wọ́ yín o ògbà kẹ́ ẹ lọ́wọ́ o so she didn't want anybody to know it wasn't like she wanted this speaker. nígbà táwọn náà gbọ́ àwa náà ṣe codedly ń báyìí àṣìyẹ but and àwọn èèyàn ti bọ́ àwọn onítíátà Oh help ẹ wọn bọ àwọn bọ àwọn bọ àwọn bọ bọ̀dọ̀ tó sori kejì bí wọn bọ ọbọ ṣé wọn sí bẹ ìwọ sí ọdọ ọbọ ọkùn ọkùn àpò náà. of course somebody even DM'd me. èpè ló máa ń ṣe é pọ̀ sí ọ̀rẹ́. tí mo ṣe birthday last year kọ́mẹ́ǹtì èébú ló pọ̀ jù àti ìrora àríwá sí onígbàgbọ́n a dẹ̀ ń ṣe eh. ṣùgbọ́n à ń jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n ní òkè tó dáhẹ́ pé kẹrin ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oní ẹni tó máa bọ̀ àbí mélòó la fẹ́ máa kí n ṣe bá kí n rọra wa lọ́wọ́ èyí à ń gbìyànjú. I try na our own little way ṣe tí táwa náà ṣe náà ni ẹ ṣe o ẹ má máa bú ẹ má máa ṣépè fún wa ẹ máa ṣàdúrà fún wa ní please ẹ jọ. tí wọn bá sọ síta báyìí see I I always say this thing kò yẹ kí n máa sọ àwọn artist méjì kan wà gbàtàn sí ayé gbọ́ lèmi bìlíìfù tí wọ́n fi wà láyé lélẹ̀ pàtì àti sindodo hmm, kì í ṣe tó bò ẹlòmíì ṣé sàtì gba ẹ mùsùlùmù ni mo mọ ṣọ́ọ̀ṣì tó níbi ìṣọ́ òru torí sàtì fún ọmọ rí ẹlòmíì àti ní oògùn mi lọ́wọ́ ẹlòmíì àwọn ìfun fẹ́ ọjọ́ òkè try yẹ you understand you don't need to. àwọn àfáà mi ni mo ṣe wọ́n bẹ̀rẹ̀ àìsàn. yẹ sàkàlì bá sàn pè mí dé sàkàlì bá kẹ́mi sórí ọ̀nà ìṣẹ̀lẹ̀ ọ̀nà ìṣẹ̀lẹ̀ ọ̀nà ìṣẹ̀lẹ̀ àwọn tó fẹ́ búyọ̀ yẹn ò ní ẹ̀kọ́ yẹn wọ́n máa bú yẹn wọ́n máa ṣépè and we are trying. Ah. mo mọ. because ó ṣe tó máa kọ́kọ́ gbọ́ láyé ìdí mi. bẹ́ẹ̀ni kí wàá ló dé èmi ò tọ́ ọ̀rọ̀ lọ ọjọ́ tí mo kọ́kọ́ máa wọlé àìmọ̀ ẹyẹ ẹni tí ò gbọ́ ní dọ́ṣù. ó ìwà sáàfù àfẹ́mẹ́jì ló ń jẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. gbogbo gbayọ ọkọ gbogbo gbayọ mánéjì ni rachel ló tẹ̀lé. mo ní à ah, ah, ṣé ẹ̀dẹ̀ sú ọ̀sà wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah mm ló wá gbé sórí ìyẹn sàkóso parẹ́ ìyá kò tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ká ẹ ká ṣe ń máa ṣe but nevertheless èèyàn ń bọ ẹnu o èèyàn ń bọ ẹnu o èèyàn ń bọ ẹnu kò síbi tó wà ní òbí o máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ọmọ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló lọ́ọ̀ tẹ́lẹ̀ tẹ́ ti bí tí mo sọ yẹn á wà. Mm. ẹni pé olóye máa sunkún máa ah, ronú ẹkú kẹ Ọlọ́run ti mú ẹkú lọ́rọ̀ ẹ ó ti yẹ ẹjọ ìwé ayé ẹkọ yìí. Ọlọ́run we love you you are good friend only good people around you ìwọ ni. gbogbo èsì dúró tó ṣe yẹ kó. Ah, ah, so I decided to speak with uh, Foluke Daramola, Kemi, and Bosse about some things that she was saying, and I was not too confident with it. So I cracked some joke so that she would be okay, not thinking that why am I taking some of them out to go and discuss. So we went downstairs to talk about something private actually. So later we came back inside. <laughs> I advised her almost immediately not to think too much and not to stress herself that everything is going to be okay because we also invited our brother downstairs to talk because uh, I noticed that she's been sending me messages. She's really afraid of operating the tumor. And I told them that a lot of people have been reaching out to me that there's so so so doctor that can do it. Somebody reached out from Canada that there is a doctor from the US who has an hospital who has uh, in Lagos, and that hospital he normally comes home to take care of people, uh, to operate them, and that was a good one. When we discussed, most of them said they will find a way of telling her and giving her confidence that nothing will happen, that she will be fine. So Kemi Korede, I want to talk about her now. This Kemi, she's doing her own codedly. She has been reaching out to a lot of artists. Kemi Korede, you know, she also has a heart of gold. She has been reaching out to a lot of artists. And also Foluke Daramola, Gidini, she has been doing a whole lot. Some of you know about that. But Foluke, in fact, we need to pray for these people. Kemi Korede and Foluke. And that boss said too. Mm -hmm. Hey, if she's not doing anything, you know she won't be here now. All of them rallied round Bisola almost immediately. But you know, Kemi said she has been coming from day one, and we hope everything comes to normal. And I pray we see a way around the operation, and by the special grace of God, she will come back safe and sound. But àdúpẹ́ we really appreciate. We really, really do appreciate. God bless you all. Ah, glory to God, glory to God, glory to God, glory to God. I go to a place in exactly 24 hours. Tí post a video Bisola. Ah, we were able to to see 지기만이 들려 to A lot of people have been coming. She kept it too too too close to herself. Secret, secret, secret. One, keep her on coming secret o because you know because of where we come from in in the part of the world ah, Our ń team, mí ẹ kí ló so. tí ó sọ kí ló pa mi my dear kéèyàn bá wà láyé ló máa ro gbogbo yẹn o téèyàn bá ti wà láyé òun ló máa ro gbogbo yẹn tí ò sí láyé òkè rò pé kí ló fẹ́ sọ ń pa wọn o. So the most important thing is to get your health back. And I don't know why she's afraid of operation. She has been afraid of operation, and I called uh, the colleagues. We went to discuss. So, and uh, we called the brother too. We discussed some things with them. lágbára ọlọ́run lágbára ọlọ́run three million I gave her 900, told her 900, they were all happy. Eventually, I brought out the remaining 400k and I gave it to her, making 1.3 in 24 hours. Ìfẹ́ táwọn èèyàn ní sí wa, Ọlọ́run ò ní bàjẹ́, àwa náà dẹ̀ ní fọwọ́ ara wa bàjẹ́. À ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àánú yín, fún oore tẹ́ ń ṣe fún wa, fún gbogbo ìgbà yín. Ayọ̀ yín á máa kún ní gbogbo ìgbà ni. Ayọ̀ ẹ ò ní ró ẹ ní ró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ wo mò ń dúpẹ́ o mò ń dúpẹ́ o mò ń dúpẹ́ o a ní fàìsàn gbà o a ní fàìsàn gbà o ikú òjijì ò ní pa wá ikú òjijì ò ní pa ẹ̀yin kò ní pa àwa náà ẹ inú mi dùn gan inú mi dùn gan because she initially she first said that she no post it the sister called me pe oh uh, please reach out to my sister i know when you go to her, it's going to uh, um, make impact for her. And I said, your sister, I've gone there, Kofeka post. A lot of people have been tagging me. And behold, I posted when she now gave me the permission to do so. Exactly 24 hours. I was watching because I posted it around 9 a.m. yesterday. And exactly 24 hours, I got surprising surprising surprising. ẹ ṣé o ó yá mo ń padà sẹ́nu iṣẹ́ ire o.